gbogbo ẹni bá fi àtẹ̀tọ́ bọ́lọ̀ ọba sí tó sì páyọ̀ ọlọ́run. fẹ́yìn náà lọ àyọ̀mí bọ́ọ̀lù mọ́tàkì lẹ́sẹ̀ tó náà máa ń dùn sí àwọn ìpáyà rẹ̀. ayé àti ìdáná ọ̀tọ̀ pàtó gbogbo ẹni tí bá páyọ̀ ọlọ́kọ̀ ọlọ́run nífẹ̀ẹ́ gbogbo ẹni tí bá páyọ̀ ọlọ́run nífẹ̀ẹ́ gbogbo ẹni tí bá máa páyọ̀ ọlọ́run nífẹ̀ẹ́ torí ìdílé ẹ̀dá ẹni tí ó máa páyọ̀ tani ọmọ ẹ̀kọ́ náà wọlé ọ kó sí ẹ ẹ wọn sọ wípé bàbá tó bí ọ níbẹ̀ ilé yìí ló wà ní òní yóò wù bàbá yẹn láyé fẹ́ náà kò ní nà ṣùgbọ́n lè jẹ́ sábà bí àjẹ́ ó sì lè jẹ́ sábà bí nà kọlọ̀ ta ọ bàbá tó wá fi ọ wá níbẹ̀ rẹ sẹ́mo pé mo mọ̀ mọ̀ wípé òun dunu pé bàbá òun níbẹ̀ tọ́lọ̀ tó ọba wá níbẹ̀ rẹ wọ tó hàn án ìdùnnú òdòdó ọ̀jẹ̀ sẹ́yìn nítorí pé ọ̀nà làlùjá náà dàbẹ́ o olóṣù mi náà dàbẹ́ o ìjẹ́ tó bá fi wá sàlùjá náà rẹ̀ látàrí kó lè jẹ wa àtòrí rẹ̀ àbá àtòrí rẹ̀ àtòrí rẹ̀ ń dá wa táàmù jẹ́ni tọ́nà nífẹ̀ẹ́ sí àtìbámúra torí ìrírí tó wà lọ́dọ̀ ọlọ́run wa gbà látàrí ìjànú lásán látàrí pé ẹ ó wù mí ó wù mí ó kéésì pé kankan ní pípa yọ lọ bí ìbá ti kọ ọmọ ẹsẹ tọrọ ní kọ láti kó o ti tẹ ni kó o ti tẹ ẹsẹ tọrọ wà bọ. إن الذين يشترون بعهد الله وأيمانهم ثمنا قليلا وأيمانهم ثمنا قليلا أولئك لا خلاق له في الآخرة أولئك لا خلاق له في الآخرة ولا يكلمهم الله ولا يكلمهم الله ولا ينظر إليهم يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم ọlọ́run bá máa ń sọ àtúntò fún ọ̀rọ̀ àwọn ẹni tó ṣe wípé wọ́n á lè àti ọ̀sán ọgbọ́n ọba ṣe ìbúra tí wọ́n ṣe láti pa òfin ọlọ́run bá máa láti ṣe àlàyé òfin ọlọ́run báwọn èèyàn wọ́n yẹ irú àtúnwọ̀sán burúkú ní orí ike wọn ọlọ́wọ́ àtàlàyé wọn náà yẹ ọjà tó kàn lọ wọn náà. eléyìí túmọ̀ sí ẹni tó mọ̀ wàhálà ńlá ń bẹ lọ́rọ̀ ọjà tẹ̀sẹ̀ ti kú wọn pàápàá ẹni tó bá mọ̀ ètò òfin ọlọ́run ọ̀hán ẹ̀ ló lẹ́nu ilé kọ́ máa fi gbọ́ ẹ̀ tó sàlàyé tó mọ̀ fáwọn yẹn wọ́n ti wá fún ọlọ́run àwọn yẹn ìyọ́nù ọlọ́run kọ́ ẹ̀ dáadáa ti bẹ lọ́dọ̀ lọ́dún iná fáwọn ẹrú rẹ̀ nǹkan ọ̀rọ̀ ti wà. nítorí pé mẹ́tẹ̀ẹ̀mí ọ̀rọ̀ ń bá ọ̀rọ̀ nàdá láti orí àwọn tó ti síwájú wa ló náà ti lọ sí ìrìn lọ́kùn rẹ̀ náà ti wà láti ọ̀rọ̀ wa. tí ọ̀rọ̀ lọ́dọ̀ sọ̀rọ̀ ẹ̀yìn náà ṣàlàyé fáwọn ẹ̀yìn tó lè fà wọ́n. káwọn àwọn àjọ ìlú àwọn ẹ̀rú jẹ́ واشتروا به ثمنا قليلا فبئس ما يشترون وانت تبادر ببعض وقل أن تتنايسي والله أغني وانت قامت أغني وانت ويا lórí àìní sàlàyé rẹ báwọn yẹn wọn bá ti fowó háwọn lẹ́nu fún òní sàlàyé ọlọ́lá kúrò ní wọn fowó òní owó àbúrò ní wọn fi ọ̀rọ̀ náà bá bá wọn. bẹ́ẹ̀ náà ni ẹni tó jẹ́ pé ọgbọ́nà ní mẹ́jẹ̀ ikú òun ní ilé tí ń bẹ́ẹ̀ lọ sí ọ̀rọ̀ pamọ́ àwọn òkúra tí wọ́n ti wọ́n wá ń tà ló wọ́ kú àdéhùn tí wọ́n gbọ́nà wọn bá ní pàwọn òní bí ọ̀rọ̀ ọlọ́mọ bá pamọ́ wọ́n ti tẹ̀ mọ́lẹ̀ wọ́n gbára ní kí nà wọ́n àwọn ọkọ̀ rà yìí alákòóso ní oníkẹ́lẹ́ ọlọ́run wọ́n gbàgbé pé ọlọ́run ọba yìí kan náà. شديد العقاب ó lè koko níyà àti lọ kí ó kò tẹ́jọ́ bí àti fi tọ̀ ọmọ ti sẹ́yìn bí àti fi àwọn èèyàn ló ti tọ̀ ọmọ torí kò sí ọ́ nínú rẹ̀ ẹ̀sẹ̀ lè kò pípọ̀ nínú ẹni tọ́ka wọn kì í gbà pé màá ti sòdodo pa wọn yẹn. iná àná fà ló fi jẹ́ pé ẹ̀sìn ọlọ́run àgbọ̀ yìí rẹ̀ sí náà ti wà lọ́pọ̀lọpọ̀. àwọn àpọ̀ ọ̀sálà yìí nítòsí wa ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nínú wa nínú kọ́jú kó lọ ọ̀run náà òbí kú ká fún ẹ̀. ẹni tó sì máa kọ̀ láti làlàyé ẹ̀. iná àná fà làwọn àtọ́ fi jẹ́ pé wọ́n ti yàn àwọn lójú wípé hàn ah, kò kàn ní ìdáná lọ sí ẹ tó nìkan la fáàní àwọn èèyàn yòókù èdè sọ bẹ́ẹ̀ à pé pé èèyàn yòókù rọ ni wọn èèyàn yòókù ni wọn rí náà àkùránì kọ ni wọn sọ pé àkùránì kórè méjì àbọ̀ kórè méjì ẹyọ kan náà bí o ti ọlọ́run wọn náà gbé tí wọn sàlàyé ìfúnma rẹ lébi rẹ kọ káwọ kó fi bá a mà tani parọ́ fún ọ tani fi kó bọyọ torí ẹ ìgbà tí àwọn ẹni tí a fún ní àmánà ọ̀tọ́ àmánà ẹ̀sìn ti ti àwọn èèyàn kọ́ yé ẹ̀sìn ti àwòrán tó ti tí wọ́n fi ń pawó àdéhùn tí wọ́n bọ́ lọ́wọ́ bá ṣe wọ́n ń tà lówó pọ́ àyìnbó yìí àbá ńlọ́gà àwòrán níbi tí ó ti gbólówó tó ń sọ́ńsọ̀ rẹ̀ wí ó sì sọ fún ajánásì ẹgbẹ́ rẹ̀ ajánásì ẹgbẹ́ nǹkan náà wọn lajánásì ẹgbẹ́ nǹkan náà fún wọn sọ fún pé ẹ kú àwọn àyàn mi ìfẹ́ rìn lágbàdo à tí ìwọlọ fẹ́ rìn àbálùkọ́lá nìyí sọ̀rọ̀ à lọ́ba o à ó lù mí lẹ́yìn lẹ́yìn pàpọ̀ lórí èlò tọrọ tí a ń fọ. alẹ́ nìkan kí àyà kùránì wọ́n ti fẹ̀sí wọ́n ti di ayọ̀ sí. ike ìnáma kọ́mùrù wọ̀l mẹ́yìsìrì wọ̀l àǹsọ́ọ̀bù wọ̀l àdìlẹ́mù rẹ́jẹ̀sọ́n mi nà ámàlì ṣe wọ́n fẹ̀lẹ̀ ṣẹlẹ̀ tẹ̀sílẹ̀kọ̀ wọ́n ti kó wọn lẹ́nu kan bẹ́lẹ̀ òun náà ti fa àwọn tó yẹ ọtí ló máa dà tó náà wá fa ọ̀gbọ́ kan àwọn. ẹ dákun ṣé ọ̀rọ̀ náà lẹ́fẹ́ kàlẹ́ àbọ̀rọ̀ ọtí ní tẹ̀yìn kiri é àwọn olùdílẹ́yìn ní ẹ̀ṣẹ̀ fún ọ̀rọ̀ rẹ̀ ẹ wá sí ike pamọ́ ẹ sí ike pamọ́ títí tẹ̀sí ní oṣù dájú sí dáhùn nítorí sẹ́ni kí wọ́n wá sọ wọn àná pé àkùrá ìtútù sọ̀kalẹ̀ ètò tuntun ètò ti wà náà nítorí pé yóò lẹ́sẹ̀ bá àwọn èèyàn sọ. torí ẹ̀ àdéhùn ìní àwọn tí wọ́n mọ̀ gbọ́nà kọ̀ọ̀bà dé ẹ̀yin lè má mọ̀ ẹjọ́ tẹ̀ láti torí ẹ̀ ìgbésẹ̀ lásán inú fi jẹ́ kí wọ́n lọ kẹ́kọ̀ọ́ kí wọ́n máa kẹ́kọ̀ọ́ sá yọkàn lọ sílé wọn láà. فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين apákan nínú àwọn èèyàn gbọ́dọ̀ gbẹ̀yìn kọmà nípẹ wọn lágbóyè parí wọlé yóò dé wò ọwọ́ ìlà ọjà òun ilé ìgbà tó máa padà sọ́dọ̀ àwọn èèyàn wọn kọ máa ti lọ fún wa ètò kíkẹ máa kájíjà wọn ló fi ah, ẹ̀ka ìlà gbogbo ń tẹsí náà ló dá láti fi ṣe sẹnu àá ló Ọlọ́run ní kí wọn padà sọ́dọ̀ àwọn èèyàn kọ máa ti lọ fún wa làálàhùn yàtọ̀rù wọn ọjà kọ kìlọ̀ torí ìdílé láàrin ìdílé lónìí ọ̀pọ̀lọpọ̀ ló ń ta ọ̀rọ̀ náà ló ń pọ̀ wọ́n ń ta ló pọ̀ fún ìjọba ń gbàdé kẹ́kẹ́ ìjọba ọmọ ìlú àwọn àbá pété akẹ́kẹ́ náà sọ ẹ dákun tó ìjọ ló ń ta akẹ́kẹ́ sọ ṣé àwọn àmì síbẹ̀ ló náà ti rí bẹ́ẹ̀ bá gbogbo wọn kọ́ ní wíìsì kan náà. tọ́ ó sì ti ti kọ́jọ́kọ́ lówó ló àbá àgbà mi ẹ̀tẹ́ ti bá nígbà tẹ́tẹ́ bá látàrí àwọn wà burúkú yọ àbúrò lọ fún ọkẹ lọkọ ẹtún mi sí ẹtún pọ mi sí ẹtún pọ mi sí àwọn ayé àtọ tó tó pọ mi sí ẹ máa fà yọ ọdún àgbáyé àwọn olùdájì mi ṣe fún ọkọ àwọn náà wọn wọn àdàbí bàbá ọkùnjì wípé ẹ máa tù mí àbí bẹ́ẹ̀ kọ́ ni nígbà tí ẹ jẹ́ yàhàyà yàhàyà olùdí wa fẹ́ ẹgbọ́n kan bẹ̀ wọ̀ ọwọ́ àti fàlàyé ọ̀gbọ́n tó fi há wàlá yahaya ẹ̀kọ́ ètò kíw ìkínú pé bóyá yàyà jáde náà sọ̀rọ̀ ànì yẹtù bí alákàrí yá iná tó kọ ṣírò kàtó kò láàmì nítorí owó yàyà kò rí wàlá yàhùnkù yíha tó sọ ọba wọ náà wọn kò ní kúnú ẹ kò ní ṣẹlẹ̀ àwọn kò lè dá tó àwọn àbá wa sọ̀rọ̀ àdá tó fújì wọn á dìgbà wọn kó kábàkábà kókókókó kátàkátà rádaràdà ráráwó kàtàlẹ́ tó tó ní ìfọ̀nù káṣẹ́sì àti sọ̀kọ̀kọ̀sọ̀ ní ẹgbẹ́ ìfọ̀nù ẹgbẹ́ mi àwa ti ẹ̀ńtàtẹ́mẹ́ǹtì àtùgbọ̀nù wa ẹgbọ́n kan mẹ́rin bí ẹ̀ńtàtẹ́mẹ́ǹtì ẹ̀gbọ́n wá àwọn olùbẹ̀rẹ̀ láyé ìrìnàjò ẹ̀kọ́ rẹ̀. Ìjọba kẹ̀kẹ́ dàrú. Ó ti máa bí ike tí wọn náà dúró kásẹ̀tì rẹ̀ lé kásẹ̀tì kásẹ̀tì pé kí ni àwọn olùbẹ̀rẹ̀ torí yóò níye gbọ́kọ̀ púpọ̀ títọ́kàn yóò fi kúrú yóò fi dàdà kúdà èyàn náà fi èyàn kúrú. Irun tí èyàn bá ń gbọ́ ní máa ti tètè ní ẹ̀ tí èyàn máa dà. Àwọn tí kàn fà lùwárì ṣeré lásán tí wọ́n fi súnà níbi tó wá súnà kéré lásán irú owó tí wọ́n gbà. irú ọmọ yẹn wọ́n pọ̀ pọ̀ láwùjọ wa lọ nǹkan kan kọ́ ló sì bí nígbà tó kò síṣẹ́ tí wọ́n ṣe kò síṣẹ́ tó bí èèyàn bá ti ṣiṣẹ́ kó wá halal wọ́n wá fi haram wọ̀ ẹ̀jẹ̀ haram ni ọ̀mọ̀ ẹ̀jẹ̀ níbi ìgbà ìgbàtí ìgbà tí ìgbàgbọ́ kó o bá ti dunu sí bẹ́ẹ̀ lọ́pàá ó rí. Tẹ̀mọ̀ kí wọ́n mọ gbogbo tí àyè ó fi máa ta kíra ẹ̀ ṣe àyà yìí kí ló ti sọ́ pa rẹ̀ kí náà tó jẹ́ kí ni ti sọ́ mẹ́ ẹ̀ kẹ́ni orí wọn mọ̀ ọ́ wá kà yóò ìbúra tí wọ́n ti lórí pé àwọn ìgbọ́rọ̀ ọlọ́run ọba pamọ́ wọ́n dalẹ̀ wọ́n ta ló kọ́ kú nígbà yìí máa ń gbọ́dọ̀ kọ́ yẹn rọ̀ṣùn ọ̀gbọ́n tuntun kọ́tíra kan ibi ìrìnàmù wọn kẹrin ọ̀rọ̀bìnà àìní kíkọ́ àwọn ẹni tó sáìn láyé ọlọ́ ìkọ́ wọn lẹ́kọ̀ọ́ olùmọ̀ ọ́ sáìn láyé ọlọ́ bóòlù ti sáìn ọ́ sáìn ti ọ̀rọ̀ ọlọ́dọ̀ ọ̀mọ̀ yìí bóòlù ti máa ó ti jódodo òun ti fi gbogbo ẹ̀ máa ń lò ní ìpamọ́ síra ni wọ́n fún wa fọ́ wọn lẹ́kọ̀ọ́ bó lẹ́sìn wá sí tẹ̀lé ní ìjìnà kí ni wọ́n fẹ́ pẹ̀lú ìjẹ́ ìṣòro ọ̀nà ní kírẹ́sì yàrá ọ̀nà ká ọ̀nà ká láwà ní síra rẹ̀ tí wọ́n ti gbé láwà ní orí ìmọ̀ ní ìmọ̀ tí wọ́n àgbà ti tó sílẹ̀ nìyọ̀ pọ̀ lẹ́yìn tó rọ́ ló pọ̀ nínú torí ti eléyìí báyìí ilé ìfihàn àwọn ìlú la bẹ̀rẹ̀ wọ̀ ọlọ́run sọ pé wọ́n ń ta mẹ́jẹ̀mú tó ń bọ́ lọ dá ìkura tó ti wọ́n ti ọlọ́run wọ́n ń ta lówó pọ́kú ẹnì kó fi lóòrò tó pọ́kú là ń ta kọ́dà mo gba mílíọ̀nù méjì lò mílíọ̀nù méjì owó pọ́kú ni àbí èso pọ́kú torí tí ọba tán tó fi ìwé ìsàmà lọ àìmọye owó ní ìsàkà òjò kan torí ẹ̀ ń tọ́jú pé ọ̀tàn ó lópin kékeré ni àbí ètè kékeré wàhálà owó bí torí ẹ ọlọ́ni wọn ti ta àwọn àdéhùn náà bọ́lọ̀ sí ìbúra tó ń ṣe níwájú ọlọ́ wọn ti tàbí ọkọ àwọn ẹni tí ń ṣe bẹ́ẹ̀ àtúbọ̀tán kúrò kúrò ní wọn. òlẹ́ ìkànnà ọ̀pọ̀lọpọ̀ lòún bí àpéwọ̀n. أي لا نصيب لهم فيها ولا حظ لهم منها ونحن كان تولي بلولا القيامة وتبقى بلاي إذن تكون في بلولا القيامة وتبقى بلاي إذا كي يواجه في التوبة طيب وكوبا يوكو وقدر بلولا إلى يوم ọrùn níta ẹjọ wa torí lọrùn òun lè láéláé ẹjọ wa torí ikú láéláé ah fàyè rẹ bí náà ọlọ́mọdé ti bò fi náà. sísọ àkọ́kọ́ nù orígbó àkọ́kọ́ nù gbígbà tí àwọn sọ́jà tó máa ń gba ẹ̀ẹ́dẹ̀gbọ́n tó ìràwọ̀ tó máa ní ìka ẹlòmíràn gbára wọ̀ ó tún gbé iye ìka tí ò lè fò abẹ́rẹ́ bẹ́ẹ̀ tó ẹlòmíràn tó fi dàtí tí ò lè gbé yàn tọ́ àkọ́kọ́ nù. lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan lẹ́kùn fi أي لا نقصي لا نقصي لكم فيها ولا حكم لكم منها ونير جلو يكون دادا ونير جلو القيامة ولا يكلمهم الله أدولهم مسلم وصرف ọ̀rọ̀ tí ó lẹ̀ ọ̀rọ̀ tó dáa ọlọ́run ní ọtí ẹ̀sìn ولا orí ìgbé ti lọ. wọn náà yóò ń bọ̀rọ̀ ìrẹ́yìn àti pé ọlọ́run ò ní wò wá nínú wò tó ní kẹ́nu ọlọ́run ò ní wò wọ́n tó bá ti lọ́la àgbéyà orí ìlú bẹ̀ta. yàwó mẹ́lẹ̀kìyà náà lọ́jọ́ ìdá àgbéyà ọlọ́run bá tó lérè jẹ́ lọ́jọ́ ìdá àgbéyà ọlọ́run ní bá wọn sọ̀rọ̀ ọlọ́run sì ní wò wọ́n ní kò ní bá wọn sọ̀rọ̀ lọ́ní kẹ́nu kò sì ní wò wọ́n ní wò tó ní fẹ́ ọjọ́ ga ní ilé yẹn ọmọ pàṣẹ òsì yẹn láàárọ̀ kí mo àpò ojú rẹ̀ lójú rẹ̀ bá ti gbà báyìí. àwọn ọlọ́dọọdọ kò ní wọ̀ àwọn olùmọ̀ apàṣẹ pé wọ́n ní wò ló ní kẹ́nu kò ní bọ́ sọ̀rọ̀ ní ìsín ọ̀rọ̀ tó ní kẹ́nu. wàdà yóò fẹ́ kí ọlọ́wọ́ sí ní máa nínú àwọn ẹ̀ṣẹ̀ àtijọ́ tẹ̀sẹ̀ àìdá ara wọn náà ni wọ́n ti dé tó bá ti dọ̀ wọ́n ìlànà òun yàrá tó ti pa wọn láti ẹ̀ fún kó wọn láti lọ náà. ولهم عذاب أليم ìyà tí ń dání tí ń roni tí ti ń pẹ́kọ̀ dára wọn kò sí yẹ wọn ọ̀yẹ̀ wọn náà ẹ̀ mọ dáhùn náà lè ọ̀rọ̀ náà wọn fi pamọ́ ọ̀rọ̀ nípa náà Muhammadu sallallahu alaihi wa sallam pamọ́ àwọn ọ̀daràn èèyàn ọ̀fẹ́ gbàgbọ́ ìpínlẹ̀ ní yóò gbàgbọ́ gbàgbọ́ gbogbo ẹlẹ́rìí ni mọ́tẹ̀mú láíláí gbogbo ẹlẹ́rìí ni mọ́tẹ̀mú tuntun ẹni lọ́wọ́ lọ́wọ́ ìgbà náà ti ṣe ìgbà náà ti fẹ́ ká tòwòrò ọlọ́sì fẹ́ lè mọ́ láti gbọ́ yín pé àlọ́ dára ní yín fẹ́ àtúbọ̀tán yín kọ́ ọlọ́sì ò ní àwọn òṣèlú ولا يكلمهم الله الله لا رحمة ما هو لا رحمة ولا يصل إليه يوم يوم ولا يزكيك ولهم عذاب أليم إذا سؤال بلادي فنسيا في تنسير يوم الله لا مهم وعيا ìwà sàmì eléyìí nìkan ọ ni ó ṣe olórí ikú báyìí ó tún bẹ́ẹ̀ náà àwọn èèyàn ẹni tí ó tún ṣe olórí ikú báyìí orí ikú bọ́lọ̀ ní gbà sọ orí ikú bọ́lọ̀ ní wò orí ikú bọ́lọ̀ ní kọ̀mánú ẹ̀ ní ọ̀gbìn ní àgbẹ̀yà mi tọ́ba fẹ́ rà pẹ̀lú rẹ̀ pẹ̀lú rẹ̀ lásán la ní wá àlè mú gbogbo àti ìfúnnú irú wọn wá wá torí àtúntò sí i ìgbà wọn wá mẹsàn-án làwọn ìdá lọ́dún yẹn wà fún ẹ̀. gbọ́ torí ká lè tọ́ra ni nítorí pé ẹni tí ò bá tọ́ra tọ́ba fìdí lọ kó sínú nǹkan tó lọ́nà nínú olú ẹgbẹ́ o. ó wá nínú kàdíkà bíi dẹ́rù rọ́bì ẹ̀kọ́ àwọn àìkọ́kọ́ àlọ́ rọ́sọ̀rọ̀láhì صلى الله عليه وآله وسلم ثلاثة لا يكلمهم الله ولا ينظر إليهم يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم النبي محمد صلى الله عليه وآله وسلم ولا أريد أن يتعقوا لا يكلمهم الله اللهم نفهم الصبر ولا ينظر إليهم وزنيونا يوم القيامة نجر من القيامة ولا يزكيهم وزنيونا ونفهم كل ما يتكلم ولهم عذاب أليم يأتيك عن تيروهما بالبلوى إذا كنا للبلوى وسيروا gbogbo akpata kò sẹ́ni tí o fẹ́ kọ́pẹ́tì wá sí lọ́la àti ìyá àmọ́ ọlọ́run kò sọ̀rọ̀ òṣìṣẹ́ tí ọ̀sẹ̀ kakọ́lọ̀ wò òṣìṣẹ́ tí ọ̀sẹ̀ kakọ́lọ̀ wò ma òṣìṣẹ́ tí ọ̀sẹ̀ kakọ́lọ̀ yẹ ẹsẹ̀ ilé ìwọ ẹsẹ̀ yọ. tọ tọ bá ti fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ fáwọn ọ̀wà tí máa ń mú ní gbọ́ sínú agbado ìlú tí wọ́n dárúkọ yìí. alákòókò nínú àwọn èèyàn mẹ́tẹ̀ẹ̀ta náà alùpùpù gbogbo kò ní í wọ ọjọ́ ìgbà ìyáàmù kò ní í kọ́ ọmọ ìyẹn lẹ́sẹ̀ ilé òkè rẹ̀. ǹda àwọn gbọ́ sẹ́yìn ìyá ọlọ́run bá wọn ní ìsòkòtò inú rẹ̀ bí wọlé o ǹdọ́pà nù tọ́wọ́ àmọ́ òkè oní òwúrọ̀ tuntun sí o tètè òwúrọ̀ tuntun sí tètè òwúrọ̀ èlò ni yóò fi ra kọ́tà mítà ẹni tó ti gbogbo rọ̀ ọ̀pá mẹ́rin kọ́tà mítà lọ́wọ́ amúlápá abẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ mú tó nítorí ṣe eré ìgbà yìí àbágbádá náà láwọ̀ ní wọ́lẹ̀ ní tòkòtò láwọ̀ látẹnu rẹ̀ sọlẹ̀ wípé wọ́n máa wọ tòkòtò tẹnu rẹ̀ sọlẹ̀ pé kéyìn kó sì jẹ́ pé àṣìwò la lọ́mọ́ra ní wọ́lẹ̀ àdára gbogbo èyí yẹn bá wọ́n máa ti wọ́lẹ̀ ọ̀dára tó ẹni tí o bá fẹ́ kí àwọn orí ìlú orí ìlú ọjọ́ ìṣòro ọ̀sọ̀rọ̀ àlùmọ̀sibíru gbogbo ẹni tó wẹ̀ bá wọlé. àmì pípọ̀ wọlé tó ti kú gbogbo èrò tó bá wọ̀ gbogbo òṣù tó bá wọ̀ gbogbo òlọ́sì tó bá lò anything tó bá wọ̀ sára rẹ̀ kò gbọ́dọ̀ tayọ kókó tẹ̀ gbogbo aláàlú máa kókó tẹ̀ gbogbo tó bá wọ̀ láyé kò gbọ́dọ̀ tayọ kókó tẹ̀ èyí ta ìlówó èyí ta ìlówó rà kọ àmọ́ tàyè jẹ́ para wa náà yà mẹni tó bá mọ fara tó rẹyà ó fi fẹ́ sórí ikú bọlọ má kó sọ̀rọ̀ ó fẹ́ sórí ikú bọlọ má wò ó ó fẹ́ sórí ikú bọlọ má kó má ó fẹ́ sórí ikú kó tẹyà ẹlẹta ẹlẹro sẹlẹ kó múra sí i tó nítorí kí eléyìí báyìí táwọn wa kẹni sí tòkòtò díẹ̀ tí ọba fẹ́ pé wọlé àmọ́ alábòkù ìgbẹ dàpọ ẹ tòkòtò àbúrò rẹ lọ́wọ́ wọ à ọ̀n tán rẹ bẹ́ẹ̀. والله إن تسخروا منهم اليوم فإنهم منكم يسخرون يوم القيامة تمام ما تقولوا دوم إلى القيامة الله أنا في سيئة تسخروا إلى القيامة هي يوم oní ẹyọ nítorí pé owó fi ọrẹ ìwò ní lè dá padà ẹni tí sì fi ọrẹ àwọn tó kù sórí àtàkùn ní rọ́bọ̀ kù pé ẹ ti bá pàdé àti bá pàdé yìí tó lọ bẹ́ẹ̀ bá pàdé tó bá ń sọ̀rọ̀ tó ń wò yìí ẹ ṣé ó ti fọ̀ yín mọ́ ẹ ti wá wọ́n nínú yàrá ẹ̀ alihamudulilayi rọ̀bìlà ayẹyẹ àkùnrin náà kún sí wa ní ọdún ti ẹ̀yẹ o kí ni bẹ́ẹ̀ kí ni bẹ́ẹ̀ tí wàá lè rí ìyẹn kan máa ń gbọ́ lọ́wọ́ ẹ̀wọ̀n wò pé nígbà tí èsì tí òun wúra bàbá mi ti fi ọmọ ilé tó gbé kòkòrò rẹ̀ ọmọ wọlé ẹ̀dá kóòlì rẹ̀ ti gbé ẹni tí ẹgbẹ́ ta ni ẹni tí tó kòkòrò rẹ̀ wọlé kóòlì tiẹ̀ náà pé kòkòrò pé wà wá torí pé ọ̀nà káàmùkà bí títí wa bá mú orí rẹ̀ pé kájọ pé bí títí wa bọ̀ kò mú mọ́ torí pé títí tí wa bá mú ẹni tí ọ̀wọ̀ tó má tẹ̀ tó má lẹ̀ tẹ̀ mọ́ kóòlì tẹ̀ kòkòrò nígbè yá sáré ẹ̀wù tuntun ìkàlẹ̀ ti ya ẹ̀yìn ti ti máa fọ́nà fún wa gbogbo ẹni tó kòtò rẹ̀ máa ń yára wọn pé ṣé lágbájá ti gbà àbí bẹ́ẹ̀ kọ́ ṣé lágbájá ti irú àwọn sùkúù tí wọ́n láwọn ṣe pàákà ẹ̀ ọmọlúwà tó kura ẹ̀ ní pàákà ẹ̀ kọ́mọ ọbú sọ́dà bẹ́ẹ̀ òkùnkùn ẹ̀ wá ṣe kòtò wọn ẹnu òkùnkùn wọn gbà ó fà padà sí i tòyọ́ ọmọ wa lọ lámúlámú báyìí tó tòkòtò ọmọ wa gbá títì yọ ọmọ gbá títì pé ẹ ní ìgbẹ́gbà ọjọ́ ọmọ gbá lẹ́lẹ́yìn àwọn ọmọ tòkòtò gbá àwọn òdòdó ìlà yóò tún bọ́ ọ́nú ẹ̀rẹ̀ yóò tún bọ́ ọ́nú pọ̀tọ̀pọ̀tọ̀ bẹ́ẹ̀ ni ọmọ ti ọmọ ti pé yẹ ẹsùn lajú kékeré kan ẹ̀yin bàbá màmá tẹ sí ma fi wọlé báyẹn ẹ̀yin òsì gbọn àwa ti lajú àwọn ti ma wọ pé ah, ọ ẹnìkan ló ti délé ìdí ṣe bí wèrè yàrá ẹ̀rọ àmọ́tẹ́ tó bàbá rẹ̀ ká sọ fún wa. <laughs> subhanallah torí di eléyìí báyìí títún kò tù kẹ́kù kéèyàn wọ ọmọ wọlé kò túmọ̀ sí kéèyàn gbà kájẹ̀ mẹ́tẹ̀ẹ̀tẹ̀ sí ìsọpá burú tó tóbi tó bá àwọn kẹtọ wọn jẹ pé àwọn abálẹ tó ń pè wọn láwùjọ ẹ bá ń gbọ́ ìwé wọn láàyè láàyè lọ́wọ́ àtàgbádá àti jàǹdàbíyà àti lòkòtò gbogbo ẹ ní ọmọ wa wọ lẹ tẹtẹtẹ ike yẹ ẹ nígbà tá a ti sèpẹ tọdọ tàwọn ni wọn múná lọ. àwọn òbí lẹ́yìn ẹsẹ fún ọmọ rẹ tọ yẹ bẹ kókó yẹ bẹ sẹẹmọ sí àwọn ilé wọn kó bẹ tẹ púpọ̀ ẹni tí ọmọ tó ń bá ní wọn sọ bàbá alágbájá mi ó ti ń kí òun òsì ìdí bàbá òun tòkòtò rẹ̀ ti wọlé ìwọ wá ń kọ́ sọ fẹ́ kọ́ ọmọ tí wọ́n lọ ní sọ̀rọ̀ tó orí nímọ̀ lọ́dọ̀ aláìmọ̀ká. òun lè mọ̀ ju bàbá tó tó ẹgbẹ́ bàbá rẹ lọ àmọ́ kò kú kó olówó jù lọ. àbí bẹ́ẹ̀ kọ́ni náà ta yorùbá bẹ́ẹ̀ ni àwọn ọmọdé kékeré bá ti sọ fún mi àwọn bàbá tó jẹ́ àpá kan àmọ́ wà á fà kínkín àwọn àfà gan-an lẹ́wọ́ wọn wọlé bàbá ńlá ọmọ ìjọ kékeré ẹ wọ́n wà máa kékeré ọ̀dà tìbá nàbì ńlá ló sọ pé ọ̀dà tàwa nàfà ńlá lẹ́gbẹ̀ẹ́ ànábì ńlá tí ò ní gbọmọ tó pínpín lẹ́gbẹ̀ẹ́ ànábì ńlá tó ń délé yìí orí ikú tí ń retí wọn mọ ọlọ́ba tí wọ́n jọ kábọ̀ bẹ́ẹ̀ nìkan ni wa ewu ọmọ wọlé àbúrò àbúrò tìlẹ̀ yìí hadithi kan wá wípé Abubakar ọ̀bẹ ẹ̀mú àpáyé wọ́n ní tó bá sọ ìlọ́dì rẹ̀ ìlọ́dì rẹ̀ ẹ̀mí wa ní ọmọ ọ̀bọ tó Abubakar ọ̀ lára kọ̀ lẹ́ran lá àmọ́ a àgbà nínú yìí máa ń yẹ. ìgbè ìlọ́dì rẹ̀ kò sí kí ó sì lọ́ mọ́ra yọ̀mọ̀ ọ̀bọ ọ̀lẹ̀ náà tọ́ba ti wá bọ́ọ̀lì yóò tayọ kókó sẹ̀ yóò tún sáré fà tọ́ba ti bọ́ọ̀lì yóò tún fà ṣé eléyìí ló ti wá tayọ kókó sẹ̀ ni tẹ̀mọ̀ kí n fà àbí ọ̀fà ìmà wọn ni tèmi máa bọ́ọ̀lì yìí ti mọ̀ àtàlẹ́yìn ni wò sí náà ti máa fà torí ìgbéra kò sí náà ń dàbò yọ tẹ̀ àwọn kan wá lórí ìgbéra tí o bá ti jẹ́ torí ìgbéra bá àdéhì kan nìyí ọ̀sọ́ pé torí ìgbéra ga wọn ti ṣe o àdéhì kan ní tọ́ba ti ń torí ìgbéra ga àlàyé rẹ̀ lọ́dọ̀ àwọn olùmọ̀ nípa súnà ní gbogbo ẹni ẹ̀wù rẹ̀ bá ti lè ta ẹ̀kú fúnṣẹ̀ ṣòkòtò rẹ̀ náà àbí kí nǹkan kan kọ́ ló ń ṣe tẹ́lẹ̀ náà bí bá ti gbéra ká àbí kí ló ń ṣe wàlúwà ti tó sí àgbéra ká ẹ̀wù yẹn méjì ti jọ ẹnìkan ẹ̀wù ti òde kókósẹ̀ wọ́n ti jọ káàpọ̀ ẹnìkan ti ẹ kọjá kókósẹ̀ òkú gbogbo àjà ẹ̀wù lẹ́ni ti ti ẹ kó bàtà wọ́n ti máa rìn yọ̀ọ́ máa rìn báyìí yọ̀ọ́ máa sapá báyìí tẹ́lẹ̀ ti ti òde kókósẹ̀ yọ̀ọ́ mọ̀gbọ́lọ́ ọ̀gbọ́n ti rí àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀kú ti rí tòṣùgbọ́n ní títò kò tó di ẹwọ́ lẹ́wọ́ máa tó ti tapá kaka ní pé yẹ tàbí fún mi kan àwọn òbí lẹ́yìn rẹ̀ ṣe fún ọ. nǹkan kọ́kọ́ ní mú wọn ṣe bẹ́ẹ̀ tí ìbá ti gbéra ga òbúrú lómi tó kó dọ̀la bí wọn bá lè máa bẹ̀rẹ̀ bí kò ní. tọ́ka ti rí wọn bá ti rẹ̀ jẹ́ bísíǹnẹ́sì rẹ̀ ní lọ déédéé lẹ́sìn tí lọ ọ̀yá yẹ ẹ̀dínkù ẹ̀dínkù ẹ̀dínkù kálá láti àbámọ́sọ̀rọ̀ ìdúró láti fi hàn àbò ní aláìsí tó ní ọ̀wọ́lẹ̀ mọ́ bẹ́ẹ̀ ni mo ti gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ náà mo ti sórí ìlú. àná òkú rí bàtò kéré bẹ́ẹ̀ lakùn bá rẹ́dá kọ́ ọ̀wọ́ náà tẹ́lẹ̀ ọdún tiẹ̀ kù. eléyìí jẹ́ tàwọn ọkùnrin tàwọn ọkùnrin nínú àmọ́ àwọn obìnrin sọ́nà ní pípẹ́ wù wọn kọ́ máa wọlé yàtọ̀ sáwọn ìyàwó ń kù ẹlòmíì gbójú tó tún gbójú irú gbójú gágájíá ìlú ìdáwọ ẹgbẹ́ tí wọn wà kára ẹwọ yẹ wà kára ó tún wá borí ó tún wá bojú wọn bojú eléyìí ẹwà ayé ìwé tí wọn rúbọ ń ká ìwé wa lọ sọ̀rọ̀ àwọn tó òfin súnà ní kíkẹ́ ọmọ wọlé ibi tó ń mú sálámà òfin alẹ́ tó sálámà kótó tí ọmọ wọlé rẹ ní. Ah, àti ọwọ́ akọ anabi sọlá àtẹlẹ náà da àtẹ́lẹwọ́ yóò yí tọ yóò yí gbẹ wọn ní bẹ́ẹ̀ tó bá yí tọ tó bá yí gbẹ ìgbẹ tó bá ti padà yí lẹ́yìn rẹ làkọ máa rẹ bẹ́ẹ̀ dáwọ́ mi o tó omi bá ti jẹpẹ wulẹ ọba lẹ dáadáa tí ọmọ wọlé ọwọ́ bọtẹ ṣáà bá ń bẹ lọkọ jẹpẹ tó bá mi ẹsẹ ọhán ta tọ̀ yàtọ̀ sí ilé ìtàn ìláyé nìkan wọ́n tún ti ìbílẹ̀ ìgbà míì ìgbà tẹ ẹ bá kọ́ lóògùn tí ọkùnrin wọ̀ nígbà tó mú ìyàwó rẹ̀ lọ dà tí ìyàwó wọ̀ ẹ fẹ́ pé ẹ pààrọ̀ torí tí ọkọ bá wọ ìyàwó ọkọ bá nà torí pé kò ní dé kókó tẹ̀ kò ní kọjú ojúkun ìyàwó tí ọkọ bá gbé wọ wàlá yóò bá tún náà yóò máa wọlé dáadáa ni nígbà tó wọ jàlábíà ti wọlé tí gbogbo ẹ wọlé tí yàtò tí wàá wọ tọwọ tọwọ mọtìkì tọwọ símí yóò já ń pé lọ ẹ máa kó wọ ọkùnrin àárín òdodo sí orúnkún náà ni tọkùnrin bá gbé yìí wọ ó bò wò àbí òwò wò gbogbo amatobi alimọ ato awọ bẹ́ẹ̀ la mẹsùlùmá àti nàìjíríà ó gbogbo bí gbogbo ara rẹ wò torí ìdílé orí ibú àkọ́kọ́ nù olórí ibú àkọ́kọ́ mẹ́tẹ́ òwe máa wọ ẹ̀. ẹlẹ́kẹ̀ẹ́ nínú àwọn ẹni tọ́lọ̀ ní bá tọ̀ tí o sì ní wò níjọ́ kẹjà sí àmọ́ tí o ní kàn sí ẹlẹ́kẹ̀ẹ́ lóru lẹ́kọ̀ọ́ wa. alùmọ́ ń tẹ́kọ̀ sí làákẹ́ òwe lẹ́kẹ́ kẹ́ẹ́ni ẹni tó ṣe kékeré tà rírà tí wọn rajà rẹ nǹkan kọ́kọ́ ló mú wọn máa rà nǹkan kọ́kọ́ ló mú wọn máa tà tí ì ọmọ káfíńkà kúra lórí rọ ah, wàláyé ah, sáláyé fún ọ̀rá nù wàláyé ẹyin mọ dàbọ bẹ́ẹ̀ wàláyé sáláyé tí ìbá ti ní wàláyé bẹ́ẹ̀ ní ẹ nígbà tó jẹ pé ẹyin ni wàláyé gbogbo ọ̀rọ̀ wàláyé ẹyin náà máa ń mùsùlùmí sẹ wàláyé tó wà ní máa parọ́ ni ẹ bá mú mi sí torí wàláyé yìí lẹsẹ ra o wàláyé kékeré torí pọ́ńtẹ́ yìí lọ́rùn àmì ẹ̀ wò ká ah, mùsùlùmí náà yẹ mùsùlùmí ìparọ́ so yọọ ma wá tajà látàrí pé wọlọ́ọ̀hì wọlọ́ọ̀hì wọlọ́ọ̀hì wọlọ́ọ̀hì ẹ̀rí pé kíákíá tó bá lè kó nígbà tí wọ́n bá tójọ́ mẹ́ta ń tajà tán àwọn yóò ọmọ ọkọ̀ ògùn wo ni lágbàtà sí kí ni wọ́n wọ́n ti ṣọ́ọ̀bù wọn wọ́n ń kẹ́kẹ́ bẹ́ẹ̀ wọlọ́ọ̀hì iná làásìrì rẹ̀ lórí gbogbo ẹni tó bá ti wá ara ní wọlọ́ọ̀ والله إذ قلوب أمتكم من كان حالفا فليحلف بالله ومن حلف له فليقبل ومن لم يقبل فليس من الله بشيء bẹ́ẹ̀ la nípa sọ́lá àti sọ́lá sọ gbogbo ẹni tó bá kúra fún ọlọ́run kúra ẹni tó bá ti fọlọ́run kúra fún kọ́gbà tó bá fọlọ́run kúra fún ọtọ́ ọba gbà ọ̀dà àmọ̀ kankan wájú ọlọ́run ẹ̀yọ́ máa ń kó tó ẹni tó ti fẹ́ wà lá ẹ mú ọ́. tó ń dín dọ́jà sí ọ̀tá mi àmọ́ kúra lórí irọ́ tó irú àwọn eléyìí ẹ rí i pé wọ́n kò ní bá sọ̀rọ̀ ẹjọ́ nítorí ìdí ni pé ọlọ́run ti di méjì ọ̀pọ̀ lọ́dọ̀ dá ó kọ́ lọ́wọ́ láyọ̀ láyọ̀ láyọ̀ ó sì mọ̀ pé lọ́dọ̀ bá àmọ́ tí wọ́n ti ah, ṣé òwúrẹ́ wọn kọ́ máa dúró ra pé a ṣé òwúrẹ́ wa bọ̀ ọlọ́run yẹn mú yàrá tó ó ti wá sọ lọ́ọ̀ sí igbá àwẹ̀wọ́ rẹ̀ torí wàlláì wàlláì wàlláì ni ó fi ta wàlláì ni ó fi jèrè wàlláì ni ó fi yàn jẹ́ tó ìdí lọ síbi jẹ́ kọ́nà ní ìlú ní ọ̀gbìn ìjà òkè àmọ́ kò ní bá sọ̀rọ̀ kò sì ní fọ́ ọmọ ìyá títa ní lórí wọn bẹ̀. ẹlẹ́kẹta alùmẹ́nà onírèkú onírèkú àtúbọ̀tán burúkú rẹ̀ sí ọ̀la bí ọba sí èmi tí mo mú ọ lọ sọ́dọ̀ láàánú kọ́kọ́ sẹ́ òtún wa máa tẹ́tọ́ ní ìsìn ìwọ́n àdúrà yóò ọmọ pé mi ní bí mi kọ́ ọmọ alùmẹ́nà láàyè kẹlẹ́ mọ̀ ọ́ wọ́n yọ̀ ọmọ ìkẹyà náà. ولا ينظر إليه ولا يزكيه وله عذاب أليم الله ní الله sọ̀rọ̀ الله ní وما Ọlọ́run إليه fọmá هذه ẹlẹ́ṣẹ̀ ilé òsì bẹ ẹsì ogun tẹlẹ tẹlẹ láti nítorí tọlọ ẹyà ìyá ọmọ ẹ gbogbo tẹlẹ láti tẹlẹ nítorí tọlọ ẹmọ tó kó bẹ́ẹ̀ torí ká tọ́nà adúmọ̀ tó fi yá náà wọ́pẹ́ ẹmí mọ̀ ọ́ sí fún mi tí ó sì yẹ sọ́mọ́ á sí fún mi ẹmí mọ̀ ọ́ sí fún mi èmi náà ló fi ọkọ dáná sẹsẹ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ èmi kọ́ ọmọ kékeré ní ṣé ìwọ lọ wá dá ìwọ lọ gbé jáde ní ìdílé ìwọ lọ dá ìwọ lọ pàdé ọkọ rẹ sábà èèyàn náà lọ́nà fi sábà fi rí gbogbo ajé tẹ ìgbà tí sori fún yàn kán àti ẹ̀ma fi rí ẹnu pé kí ìròyìn ẹ̀rí yọ ẹni tẹ́tẹ́ ìlú sí ọ tó bá ti tẹ̀ ọ létí kọ́dà tó ti kọ́ ọ lọ yáwó ni ọ̀ tó gbé ọmọ èèyàn náà kó ìra rẹ̀. kápẹ́ẹ̀nì òun jẹjẹ ẹnìkan ní ti gbà dé láti tó sí òun jẹjẹ o tí èèyàn ti fi gbọ́ wípé sèrè ń ká wàhálà ìgbà tí èèyàn bá gbọ́ sèrè níkọ̀ láti lọ yáwó kí èèyàn ti bírò gbogbo ó lọ ná kí èèyàn náà padà mọ òní dá mọ́. tẹ̀sí ọlọ́run ọba tó sóore fún wa ìrètí mélòó ọlọ́run ọba kan lọ́ba àìsí pé tó bá sèrè fún ọtọ́ àmọ́ wọ miskin ibùdó miskin aláìní ọmọ aláìní tọ́ ayé káàkó wọ lọ́wọ́ àti pé ọwọ́ aṣọ àwọn èèyàn bíi ẹni tó dẹ́ kí gbogbo orí tọ́lọ̀ ti kọ́ tọwọ́ rẹ̀ kọ́ tọ́lọ̀ wọn kọ́ wà ní wọ́n bá nù. eléyìí ẹ̀dọ́ bá ní irú abẹ́ ìyá tẹ̀lé tí òun náà ń kọ́ ọ̀rọ̀ náà ni wa àwọn àdìsí wa wá lórí tiri tiri tiri tiri ti ẹlòmíì torí kò ń já omi lọ́nà òfin ní ìwòrú rẹ̀ ní òfin ìgbà tó tó bá ti jọ́ pé ní àlùfẹ́yàmù ẹlòmíì alùpàkẹ́ lòmùtà bẹ́ẹ̀ ló wá lọ àdìsí mi alùpàkẹ́ alùmùtà olùlòsìkí tó ń ti báyìí olùsí ń gbéraga tẹ̀wọ́n délé yìí wọ́n ní ọlọ́run ní sọ̀rọ̀ lẹ́yìn ọ̀kẹ́ tó tiẹ̀ lówó tó fẹ̀ ike ẹ oní kẹ́sí oní bọ́ọ̀tì òtún lé ní lòdì pípọ̀ yìí náà àmì lè bọ́ọ̀tì without engine òtún wá ń ṣe báyìí wọ́n sọ náà òní wo òní bá sọ̀rọ̀ kò sí ní fọ́ọ́mà yàtí sáni tí o ní ìgbẹ́ tó bá sọ fún ìdàgbò yà torí lè lè lè ìrànwá ìgbé àti ká sọ̀rọ̀ àwọn kan tó ṣe kí máa kó báyìí kí máa sọ̀yà lórí ìlú ọlọ́run àti ọ̀ ìlú àwọn ọkọ̀ ẹ̀ tó ga jù àti àwọn òyìnbó tó ga jù sàánù wa kẹwàá sàánù wa tí wàá lọ́kàn nínú ẹni tí òun máa lè tọ́ màá lè lò pamọ́ tí wàá lọ́kàn nínú ẹni tó ṣe kí tó máa mọ òdodo lọ́kọ̀ọ́kọ́ lò lórí ara rẹ̀ àwọn èèyàn ní ìdí kò sì wà lọ́fẹ̀ẹ́ ọlọ́run aláàbò ọ̀rọ̀ àánú mẹsì wà lọ́kàn náà tó ní wò ní wò ní kẹ́ mẹsì wà lọ́kàn náà tó ní kọ́ ọkọ̀ ní ẹsẹ̀ ní gbogbo àti ọlọ́dà kọ́ mẹsì kí ẹlẹ́sẹ̀ ní ìlú mẹsì ọ̀dọ̀ ti wà gbogbo ìyá pátá mẹsì ọ̀dọ̀ ti wà lọ́kàn náà tó ní pé alákòlá ha yóò tún lọ ka ìpàdé kò sí kò túmọ̀ sí pé gbogbo ẹjọ́ bá sọ pé kò sí ni ò sí ọwọ́ ọ̀gá tó ń ríra yìí nù yóò tún lọ wá mi tó bá kún lọ́wọ́ abéèrè á sọ ẹjọ́ tí ó fi mà náà tó àmọ́ nǹkan tí a gbọ́dọ̀ mọ̀ ní pé ẹ̀wù rẹ̀ ọ̀gbọ́dọ̀ wọlé ẹ̀wù rẹ̀ ọ̀gbọ́dọ̀ wọlé gbogbo nǹkan tó bá wò láyé ọ̀gbọ́dọ̀ wọlé tó Abubakar rọ̀bí ìlú àwọn àmì láti sọ̀rọ̀ rẹ̀ pé ẹ kákọ́ di case study dábàá bí wọ́n àti jẹ́ ká Abubakar eléyìí kọ̀ dà ìwọ ní ìsìnwé sí Abubakar àbí òye wa kálukú torí ọmọ wa dáná ló ti lókọ tiẹ̀ kálukú mójútó ra rẹ̀ Abubakar wọn ti yọ bí jìgá ikú kò sí nínú ẹni tí yóò ti torí rẹ̀ ìyá nínú náà ẹ̀hìn ẹ̀sìn bọ́ọ̀lẹ̀ ìwọ wá sọ pé torí Abubakar rárá gbé ẹ̀wù rẹ̀ ti wọlẹ̀ ọ̀dà àtọ́mọ́ ayé pé Abubakar síbẹ̀síbẹ̀ rárá gbé ẹ̀wù rẹ̀ ń wọlẹ̀ kò sì ní wọlé nítorí ẹ̀ ìwọ tí wọ́n á fún ọ garanti wípé ìwọ títí ẹ̀ ń wọlẹ̀ lánàá bí yọ̀ wọ́n náà. bẹ́ẹ̀ tí wọ́n minus Abubakar tọ́ba fẹ́ lò ó pé torí kìí ṣe pé Abubakar clean Abubakar sì sára lápẹjúwe ìgbà tó sanra ẹwù rẹ wọlé anabi ti lóò ní jìyà torí ẹ tí wọn wá sọ pé wọn ò ní jìyà torí ẹ tiẹ. torí délé gbogbo káta máa bàtì kò jẹ peter ti náà ẹni láti ẹ ti jáde àbí láti máa di ẹ là wọn ti jáde àìsí gbogbo eléyìí kò ní tòmá ètò oníṣùnà ni pé sọra fún tó pọ̀ sórí ibú lẹ́yìn náà àdìsí kan wà ẹ gbọ́ yìí àdìsí mi wà tó yìí àbí òyìnbó àhán ilé ìwọ́n ní àlùmọ́sibílù gbogbo ẹgbẹ́ wù rẹ̀ máa ń wọlé ọlọ́run ní bá sọ̀rọ̀ ọlọ́run kò ní wò ọlọ́run kò ní fọ́ ma yóò sì ti yẹ ẹlẹ́dẹ̀ẹ́ léwu ó tó àti òkú ó ti tó àwọn náà. wọ́n tẹ kó sì tòwó fún báwo. Thank you wípé ìdánilẹ́kọ̀ọ́ ló fi ń jẹun ló sì fẹ́ kọ́ ọmọ kó lówó lórí ẹ̀kọ́ dá kò sí tàbí ṣùgbọ́n gbogbo yẹn yóò mí kò sí tàbí ṣùgbọ́n tó gbẹ́ tó bá tún ṣe dáadáa sí yẹn ẹ máa lórí pàkálà rẹ̀ yẹn náà tó yóò mí oníṣẹ́ ọtí ọba àwọn ọlọ́kàn jẹ tó bá rí òfin ọlọ́run tó ṣe pé ọ̀tá kó àwọn èèyàn wọ̀nyẹn ṣe ọ̀rọ̀ kò nítorí títí ọ̀nà yẹn bá ṣí sẹ́wọ̀n kọ́nà àtijọ́ rẹ̀ sí ni nítorí délé kọ̀dá àlẹ́ ìsìn àwọn ọ̀tọ́rọ̀ owó lọ́lọ́ yìí àti sọ̀rọ̀ ọlọ́run fún yín tí ẹ ti fún wa láì àtọ̀rọ̀ lọ́dọ̀ yìí ẹ ti fẹ́ fún àtàrà fún alẹ́ fún òbúrú kápá ìṣòro kókò òkùnrin alẹ́ ara ìsàbá sì rí pé wẹ́ẹ́ wọ́n jẹ́ nìkan tí wọ́n wo gbé wá sí fún alówó kí á tó mọ̀ pé ilé ìwà bá àtòkì kankan lọ nítorí sọ̀rọ̀ bá gba yẹn gbọ́. ọjọ́ ìwé ti jẹ́ ààrẹ kò sọ̀rọ̀ rẹ̀. Thank you ẹni tó kéde tí ti jáde láyé. bóòlù ti pọ̀ tó fún òfin lè tán. kọ̀kọ́ wọ́n sàn ń ṣàlọ́. gbogbo owó tó bá ti ní nọ́mbà kọ̀kọ́ ẹ̀ka fi ń dẹ́rù bá tó ń pọ̀ tó máa ń tẹ̀lé káwọn mọ̀lẹ́bí rẹ̀ ọ̀sán á ẹ̀ wọ́n san ìṣọ̀ ten two million wọ́n gbọ́dọ̀ san kó lè bá a ní ìsinmi nínú sáré òun tọ́mọ̀ àgbà yọ ọmọ ìyá rẹ̀ ṣe fún ìlú sáré egbò ti pọ̀ náà nù orí kan ló sì ní lọ́rùn tó fi lọ gbà àbí bẹ́ẹ̀ kọ́ ni tó lẹ́yìn náà kí ló gbowó sí dúkìá tó sílẹ̀ láyé ẹsìn mú nínú òfin ṣẹ̀rí àtàtó pín ogún fáwọn tó ti ogún nínú nǹkan tá a máa ṣe tá a gbọ́dọ̀ síwájú kò ní pé ká san gbogbo gbèsè tó kù jẹ tí gbèsè ń bá kó gbogbo owó mi kò sí nǹkan kan tẹ̀sẹ̀ lógún ilé tó ní gbogbo ẹ̀ ta gbogbo ẹ̀ san gbèsè yẹn ẹ̀ ta lé ẹ̀ ta mọ́tò sílẹ̀ ọ̀bá ká ẹ̀ tó ta mọ́tò mọ́tò tó ká ẹ̀ tó ta àwọn ẹ̀wú rẹ̀ ẹwù tún kẹta àwọn bàtà rẹ bàtò tún ka gbogbo bẹ́ẹ̀ ti lẹ títí tẹsẹ sàgbèsè nítorí pé kò ní ní ìsinmi nù sàrí kòtò ìgbẹ sàn ó wá sẹpọ àkísà ó sẹpọ bàtà láwa pín fáwọn tó dògùn náà parí nìkan àmọ́ tẹnitó lówó bá yá fi rẹ ìtọ́jà ló ṣe sẹnìkan nù àwọn ọmọ tó bá ní kí wọn mọ mú un tí bàbá òun sílẹ̀ fún wọn sàn ló náà àmọ́ tẹrẹ ló kú tó bá kú nǹkan tí wọ́n pè ní mọ́kùnù tẹ̀sí èyí owó tá a lò láti fi palẹ̀ rẹ̀ mọ́ bóyá wíwẹ̀ rẹ̀ àtàwọ̀ amúlówó rẹ̀ ni aṣọ ọ̀gbẹ́ amúlówó rẹ̀ ni gbígbé lọ sórí tẹ́ wọ́n gbowó nínú owó nínú owó fúláṣí máa ní kíta ní ọ̀sẹ̀ tẹ̀lébílà tẹ̀lébílà bá inú owó fúláṣí gbọ́dọ̀ mú àyàfi sẹ́nìkan bá mú àmọ́ tó fi inú fẹ́ dọ̀ sí so atúndórí tẹ́ wọ́n fúláṣí owó ilẹ̀ tí wọ́n gbẹ́ kíníkan inú owó fúláṣí láti sí tó eléyìí ò sínú pé ẹnáwó rẹ nàkúnà ìnáwó rẹ ẹ sábọdọ sájú ẹgbẹ ẹkẹta lọ tó nígbà tí bá ṣe eléyìí ẹsẹ máa sin ẹlẹ́kejì àwọn ọwọ Ọlọ́run ti ń bẹnu dúkìá rẹ zakatu ti yẹ kọ yọ sí ọyọ ayọ tó lẹ́yìn náà nínú owó yìí ọtí Ọlọ́run ní gbèsè lápẹjúwe bíi pẹtẹkùn ti ṣe lábẹ kóun sì kankan òun ṣe àdéhùn pété ọlọ́run bá bá gbàdó tó ń bá fi lé kọ́ńtrásì yẹn gbà wọ́n kọ́ mọ́tíláṣí bí mọ́tíláṣí náà ti tó ní kọ́kọ́ ayọ̀ ó dáa kọ́ mọ́tíláṣí náà wò rẹ̀ gbèsè tọ́lọ̀ ayọ̀ ẹlẹ́kẹta kásán gbèsè tọ́jú àwọn èèyàn irú rẹ̀ lè ti ẹ̀ lè yẹn gbogbo gbèsè tọ́jú àwọn èèyàn á san ẹlẹ́kẹrin oníwọ̀pẹ̀yà ó ní ẹ bá mi fún lágbẹ́sẹ̀ ẹ fún sàmẹ̀dọ́ ẹ fún dóòlà lówó láwọn ẹni tí ò ní jogún rẹ̀ ẹ bùn wọn nínú owó mi nínú mẹ́ta gbogbo owó mi ọ̀tọ̀ ọlọ́run ti ṣe sàrà fún ìgbà tó one over three dúkìá yín ẹ lè fi sàrà fẹ́ni tí ò ní yín àwọn àwọn ará yín ẹ kú àwọn ẹ lè ṣàsọtẹ́lẹ̀ ẹ sì lè ṣàsọtẹ́lẹ̀ pé wọn ọba tẹlẹ yìí ẹ máa fi fún àwọn ọmọ òrukàn ló ń jẹjẹ ẹ fi kọ́ mẹ́tíláṣí ẹ fi gbẹ́ ẹ fi gbẹ́ kànga ẹ fi ṣe gbogbo àwọn dáadáa nínú wọn ọba tẹlẹ ẹlẹ́ẹ̀ka àwọn wa ló ṣẹ̀ṣẹ̀ kọ ogun nítorí wọn ṣẹ́kù láwa fún tí kankan bá ṣẹ́kù àwọn tó jogun wọn jogun ẹ̀kún náà. alhamdulilayi ọkọ kó bí ìyàwó lè ìyàwó òbí máa fún ọkọ tí wàá sọtún sílẹ̀ tí òun bá fún fún ìyàwó òun ní kaba yìí àkọ́kọ́ tó bá jẹ́ pé mùsùlùmí ni wọ́n kò sí lọ́wọ́ yín kíkẹ́ bá fún ìyàwó mi àbí òye wa ìyàwó yín ni ó jogún yín yẹtù pé ìyàwó bí máa ní sẹsẹ máa jogún tí ọba bí máa kò ní jogún àtà yorùbá nù nínú òfin Ọlọ́run gbogbo ìyàwó tí wọn ti jẹ ọtẹ ẹfẹ lọnà tó lọrùn o yẹtù pé àkànníra wa yé títì tó ẹni tí èèyàn fẹ́ tẹ ẹ kàn so ìdìbò yẹ ti Islam ti wí tó tẹ ẹ bá kú tó bá jò nìkan ni tẹ ẹ ti bí máa tẹ ti fọ nìkan lẹ yọ gba ìdá kan nù mẹ́rin gbogbo ń tẹ sílẹ̀ láyé tó bá sì jẹ́ pé àwọn ìyàwó yín pọ̀ àmọ́ ẹ̀bí ma gbogbo àwọn ìyàwó ní ọjọ́ pín ìdákanu mẹ́rin ọjọ́ pín ìyàwó mẹ́rin ọjọ́ pín ìyàwó mẹ́ta ọjọ́ pín ìyàwó méjì ọjọ́ pín ìyàwó kan onìkan bí àwọn bá pín márùn mẹ́fà méje láti orí márùn mẹ́fà méje àwọn òdòdó ẹkún torí pé wọn ṣe ìyàwó wọn jókòó sí náà ni bàbá tó náà ti fẹ́ wọn yọ̀bọ̀ lọ́pàá dé so àmọ́ tí wọ́n á kẹ́ fọ́ máa lẹ̀ ìyàwó yín yẹn àtúwọn àtàwọn ìyàwó yòókù wọn jọ pín ìdá kanu mẹ́jọ wọn jọ pín ìdá kanu mẹ́jọ kété kíkà kó gba ìdá kanu mẹ́jọ ọmọ gbogbo wọn ìdá kanu mẹ́jọ ń bẹ sílẹ̀ ni wọn jọ pín àwọn mẹ́ta àbáwọn mẹ́rin àbáwọn méjì tó bá tẹ nìkan ìdákan ní mẹ́jọ náà ni ó gbà eléyìí ò sínú pé ẹ ẹ dákun ẹràn ní lọ́wọ́ ẹmẹjọ wọn yàn mí jẹ à yàn jẹ Ọlọ́run ló kọ tí wọn bá kọ lẹrọ láàmú gbà gbogbo wọn lọ kọ ọ̀rọ̀ kó ti kójú lógún tẹ́lẹ̀ gbogbo ilé ẹ̀ tara ẹ̀ jẹ ẹ̀ tọ́tọ́ lọ fún yẹn sẹ́rọ́kún ètò pé mo ti lágbàá jùlọ mo lówó jùlọ ọgbọ́dọ̀ gbà wọ́n ń pè ní ẹ̀tọ́ túláàsì ọgbọ́dọ̀ gbà bẹ́ẹ̀ lógún jẹ́ nọ́ọ̀sì Islam torí ẹ̀sìn ọ̀bá fẹ́ẹ̀nì kẹlẹ́tọ̀ rẹ̀ bọ́yá ọmọ ni bọ́yá bàbá ni bọ́yá ìyá ni bọ́yá ìyàwó ni bọ́yá mọ̀lẹ́bí kan ni tọ́lẹ́tọ̀ kókó jogun nínú òfin Ọlọ́run kété pé mo rò kọ́ yẹ kí n jogun o hàn tó yẹ kó dogun nínú òfin ọlọ́run tó wọn bá fún ẹ gbé lọ sí sẹ̀rí akọ àbí kò gbé lọ bá àwọn olùmẹ̀sìn Islam wọn gbọ́dọ̀ pé tọ́ rẹ̀ pọ̀ tú láti èdè pé àtàánù rẹ̀ sànù kání wọn ní fún isa mẹ́rin kankan bẹ̀ àti wọ́ àti mú ọlọ́run lọ́jọ́ sànù yín kálukó gba tiẹ̀ kọ́ máa lọ nà parí. Thank you èèyàn kọ àkọọ́lẹ̀ ó ní mọ́sálásí ni wọ́n kọ́ èyí sì ní mọ́sálásí ti pọ̀ ẹni mọ́sálásí kàńtà là ń bùkátà lè tó là ń bùkátà àbọ̀rọ̀ ṣẹ́ńjẹ̀ fọmọ bẹ̀sẹ̀lẹ̀ kó bàjẹ́ máa sẹ́mi àbò fẹ́ ìnàmà ẹ̀sìn òwò alẹ́ nàbí náà yóò bẹ̀ tẹ̀lé wọn. gbogbo ẹni tó bá yí padà lẹ́yìn àti gbogbo àkọọ́lẹ̀ oní òfòrí wù ẹ̀rù ẹ̀sẹ̀ rẹ̀ ẹ wà bí tí bùkátà ti wà fún mọ́sálásí ìtọ́lẹ́gbẹ̀ àtìjogún wọ́n lè nígbà láyé wà fún ìpẹ́ nìkan ní mọ̀lẹ́bí èèyàn tọ́lẹ́gbẹ̀ àtìjogún èèyàn ní nǹkan tó pọ̀ nù dúkìá èèyàn gẹ́gẹ́ bí ẹ̀kú kò sí tó burú bẹ̀ tó bá yẹ kó máa ní ta àti fún gbogbo wọn náà nírú ẹ̀kú tó tóbi bẹ́ẹ̀. tó àmọ́ tá a bá ṣe bẹ́ẹ̀ pẹ̀lú ẹ̀ ní pé abẹ́kùn lẹ́kùn tí n bá ń tí ń bọ́ sọ́wọ́ pé kí n súnmọ́ nínú òfin ìṣẹ̀lẹ̀ àtijọ́ kò sí bẹ́ẹ̀ nítorí pé tó bá ti bẹ́ẹ̀ yẹn ọ̀fẹ́ fara ní àwọn yòókù ọ̀fẹ́ pẹ̀lú ẹ̀nìkan lórí àwọn kan. tó àmọ́ tó bá jẹ́ pé nìkan tó fẹ́ pẹ̀lú ẹ̀ bàbá rẹ̀ bàbá òfin méjì màmá rẹ̀ màmá òfin méjì àbí bẹ́ẹ̀ kọ́ ọ̀fẹ́ fún bàbá lẹ́kùn ó sì gbádùn dáadáa òun bẹ lọ́dọ̀ rẹ̀ dáadáa àmọ́ wọn rò pé o ti wà yìí ṣàmà o sì lè di tó lọ pàpọ̀ alókun bàbá lẹ́kùn yẹn tó ti tó burú bẹ́ẹ̀ lọ́wọ́ ọ̀la àmọ́ tó bá jọ ma apẹ̀tẹ̀ o gbọ́dọ̀ fún káyọ̀ torí tí ọba fún káyọ̀ ó súnmọ́ kọjá pọ̀ fẹ́ pépè lórí àwọn ọ̀dọ́ bẹ́ẹ̀ sì ni ẹ̀rí àdébẹ̀ Nu'man ibn Bashir gbàtí bàbá rẹ̀ fẹ́ fún lẹ́rù oníkànnàbí ọ̀jẹ̀rì tó fẹ́ fún lẹ́rù oníkànnàbí ọ̀jẹ̀rì sí ànábi tí gbogbo ọmọ rẹ yóò kúnà lókun nílò eléyìí tó ní rárá o tó ní rárá ẹgbẹ́ lómi kọ́ jẹ́rìí sábòsì èmi jẹ́rìí sábòsì. àwọn kan bá mójútó bísíǹnẹ̀sì ọmọ kan bá ń dékè ní lásìkò tó ń tọ́jú ọbẹ̀ gbogbo wọn kọ́ jọ máa gún kẹ̀kẹ́ tó bá jẹ mẹ́tìn gbogbo náà lẹ́ra fún torí bá ti fẹ́ rúbọ́ làbọ̀ mọ́. ẹ má tọ́sẹ̀lẹ̀ níjọ́ tí ẹ bá ti lè fún ọmọ kan torí gbé ń gbọ́rọ̀ tẹ́ ẹ̀kọ́ ọmọ kan torí gbé kọ̀ gbọ́rọ̀ ẹ ti sí ọ̀nà gbàgàdà gbàgàdà níwájú ètí ìgbọ́rọ̀ kíkọ́ tẹ̀síwájú pẹ̀lú wa rẹ̀ abẹ́ mọ̀ bẹ́ẹ̀ ike kí ló dé sí bàbá tèmi òkúta ra mọ́tò fún mi ó lè ní ìgbọ́rọ̀ ògbòrò yọ wà gbà yọ ma ìgbọ́rọ̀ báyìí torí pé ńgbà yẹn ẹ ti dínà fún àmọ́tẹ́ bá ra mọ́tò tó ń ti pé mi gbọ́rọ̀ wọ́n bàbá tí lẹ́yìn tẹ́kì máa ṣe gánà ni bí lágbájá ń ṣe dáadáa náà ní kó náà ara ti islam fẹ́ àti àmọ́jọ́tẹ́ bá ti pépọ̀ ẹnìkan lórí ẹnìkan ẹtì sínú wàhálà lẹ́yìn náà àwọn ọmọ òkun dọ̀tà ṣe nígbà tó bá kú àwọn ọmọ wa ti fọ́n yí àdá sí wọn ṣé kí wọn bàbá gba tiẹ̀ ń gbà yẹn sórí nǹkan tó ń rà fún ẹ wàá gbé kalẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ tó o bá sì gbé kalẹ̀ lẹ́rọ̀ wàá gbà ẹ dá wàhálà rẹ̀ torí ẹ̀ ẹ̀ tara súnà ní ìṣòro àti láǹkẹ̀ẹ́ منطق والشيء يتوجه فيها وما وجود عبانة في القيلة ní ìgbòmí Islam. kò sí dábẹ́ kí wọ́n ṣe kò sí dábẹ́ kí wọ́n ṣe ẹ béèrè béèrè ní alaikum salaam. Nah. ọwọ́ ọmọ ẹ̀rọ kátó wá bí fún àṣàbà abẹ́ fún onígbò aláìsí fúdọ̀m ọwọ́ àkàrin ní sẹ́fún ìdáwọ́dọ̀ àṣàbà wá fún àwọn ọmọ èyí tó ti dàgbà àwọn lè fi fi èrè bẹ́ẹ̀ tó máa ń sọ pé pé láíláí. ṣé bàbá yẹn ò fi nǹkan mí ilẹ̀ láyé ni. ó fi nǹkan mí ló mọ́ ní bàbá yẹn fowó lẹ̀ gbé ọmọ àkọ́kọ́ àgbà wọn ti wọlé ó ti fowó. ọmọ àkọ́kọ́ nínú àti bàbá níbi tí àyè bá ti gbarọ́ yóò ní sẹ́bí bàbá máa kú lówó jẹ ní ọmọ kú lówó jẹ ìka tó bàbá tó dá lábò látàrí kọ́ọ̀rọ̀ ẹnìkan lọ́kọ̀ọ̀rọ̀ ẹnìkan lọ́kọ̀ òkú kẹ́ mẹ́tì dáadáa ni òkú kẹ́ mẹ́tì dáadáa ni nítorí dáadé ni pé nítorí ti rọ àfẹ́lẹ́ yẹn gbilẹ̀ ẹ má gbà lọ́wọ́ rẹ̀ nítorí pé tẹ bá gbà lọ́tọ̀ rẹ̀ yín ẹsẹ̀ lẹ́ẹ̀jọ́ tẹ́ ìfẹ́ fẹ́ ṣe dọ́gba nítorí ti rọ àfún ẹ gbilẹ̀ o ṣùgbọ́n ní ìsìn ẹ̀sìn ogun ọmọ àkọ́kọ́ àtọmọ tó bí kẹ́yìn tí wọ́n bá jọjọ́ pin ìsìn irú kankan náà wọ́n jọba sẹ́mi pé lè lè lọ́pọ̀lọ́ àwọn tí ọ̀pọ̀lọpọ̀ pé a mo ti bírù rẹ̀ dànù ẹ wá pé kankan náà ni wọ́n jọ fún wa bẹ́ẹ̀ ni kankan náà lẹ́sẹ̀ ọ̀gbà kò sí yàtọ̀ bàbá tó ti tó sixty àtàbúrò rẹ̀ tó wà sixty yẹ kí ni wọ́n jọ gbà nǹkan kan náà ọkùnrin ọmọ gba ìlọ́po olùdókòwò yọ ma gba arúgbóbìnrin méjì ọgbà ọkùnrin kan gba arúgbóbìnrin méjì ọgbà lókùn bá títí kọkùnrin ló náà títí ẹgbẹ́ bàbá bàbá rẹ̀ ọgbà wọn ló náà gba kò sí àtọ láàyè torí délé àbòsí tí bàbá wọn ti kàn tọrọ àforíjì kọlọ àforíjì kí wọn ti fún àwọn níwọn ẹgbẹ́ àwọn gbà kẹtí bàbá wọn ti rà fún padà torí pé sọ ma ti bẹ́ẹ̀ àwọn náà fẹ́ẹ́ tú fámìlì ojú wo ni kíyà rẹ̀ fún ma wò torí délé ọ̀tọ̀ pípé téèyàn bá dábòbò tó sì wà láyé ká tètè sọ̀rọ̀ kó tó ṣe àmọ́ tó bá ti kú ká sọ̀rọ̀ àkórí yẹn kọ̀ wá yẹ gbàtàwé sílé ẹjọ́ káwá fún tó ti ṣe wọn àti fẹ́ bàjẹ́ torí wàhálà mi lẹ́ ti dálẹ̀ wàhálà mi ti tó máa ń gbà mí ìgbà mí àwọn o nítorí wọn dá alábòsí pé àwọn àyà ọmọ tó bí fún obìnrin sábà nítorí pé ìyàwó tí a bá fẹ́ràn lọ́mọ rẹ̀ wù ú tí ìyàwó bá jẹ́ fìtínà tì á tí ń gbo bàbá yìí lẹ́nu sẹ́wọ́n kó ní fẹ́ràn àwọn ọmọ gbogbo bàbá rẹ̀ lọ́sọ̀ ń jáde gbogbo ìyá ọmọ àwọn gbogbo wọn dúdúmọ́ ní wọn fún wa ìyá ní ń bú kì í bà wọn tó yẹ ìyá ní ń bú láwọn ọmọ kì sọ ọmọ ní ń bú torí ẹ nítorí délé kóbìnrin ọlọ́tún jókòó rẹ̀ tóbìnrin bá ti tún jókòó rẹ̀ sí ọkùnrin ò ní mọ ìgbà tí jẹ́ pé yóò máa ná gbogbo ẹ̀mí rẹ̀ lórí àwọn ọmọ rẹ̀ àmọ́ ìgbà tí ìyá bá ti jẹ́ wọ́n sọ̀rọ̀ kọ́lẹ̀ wàhálù lè lọ́wọ́ jí hà pé kò náà ni ìgbàgbé ìfòyà kọ́kọ́ ń gbogbo gbà kò ní kà kún kò sì ní kà ọmọ rẹ̀ eléyìí náà túmọ̀ sí pé tó máa ti bẹ́ẹ̀ ní eré ní ọ ní gbúná níwọ náà nítorí pé tó bá ti torí ogun tó à ń fi jẹ àwọn ọmọ bàbá ọ̀daràn ni ẹ ti bá àwọn ọmọ tiẹ̀ sínú torí lè lọ́rùn bọ́ràn wa lọ kó tún wá sí أشهد أن لا إله إلا أنت